Òun ni wípé lórí ìrìn àjò ìyàwó lórí àrin àjò Mọ́hàmà lórí láti ilẹ̀ ìlú Mọ́gà ilẹ̀ ìyá lọ sí Bẹ́ẹ̀dìl Mọ́rùs lọ́dọ́ tí olúwa fẹ́ mú àlébì ìrìn òru àlèṣẹ́ láàrin àwájì. Ìrìn àjò náà lọ́hùn

eléyìí sí àwọn ẹgbẹ́ òun ni aṣáájú wọn láyé nílí tó bá tún wọ́n dàbí kí á mọ ọlọ́run nígbà tí gbogbo òjíṣẹ́ gbogbo àwọn ìjọ kọ̀ọ̀kan ó lọ mọ́ agbójíṣẹ́ wọn ìwọ òjíṣẹ́ wa tó lọ rán sí wa ó sì gbà wá bàbá ńlá àwọn òjíṣẹ́ aṣáájú àwọn òjíṣẹ́ tó ṣáájú ẹni àkọ́kọ́ náà òjíṣẹ́ àlébìnà alẹ́sàràtọ̀sàrà láti bẹ̀rẹ̀ látòrí ilẹ̀ jáde gbogbo àwọn òjíṣẹ́ yòókù gbogbo wọn pátápátá ó mọ káwọ́ gbọ́ra ń lọ́nà lọ́rùn ni níbo bá yọ ẹ̀já lọ rí bá àmì Muhammad òun lẹni tọ́lọ̀ ní yóò sì pẹ̀ gbogbo wa eléyìí òun náà fi hàn pé ní òun náà ló ti di aṣíwájú ọ̀hún tó aṣíwájú ayé lànàbì òun náà láṣíwájú ọ̀run kọ́lọ̀ bá ní kẹ́ bá ní gẹ̀ẹ́ gbogbo àwọn sàhábà rẹ̀ náà fún lápá kọ́lọ̀ bá ní sí àwọn náà balẹ̀ yọ́nú sí àwọn náà àwọn àlùfáà wa tí atara wọn dá ọlọ́run mọ̀ àwọn àlùfáà látara wọn dá ọlọ́run mọ̀ àwọn òbí bí wa òbí ẹ̀yẹ kọ̀ọ̀kan wá ló bí wa lóòótọ́ ṣùgbọ́n afáàfẹ́ ní kó fọ̀ nínú kò sí dábí aláàbọ̀ nílùú wa nìyí. وإنا لَمِنْ وعيد العز والشرف أبدل مثالي على قلب والد والدي والدي أبدل مثالي على قلب لَمِنْ وإنا لمن من وإنا لنسمع وهذه عز وشام فهذا ربي وهذا ربي dáadáa iná làwọn olùkọ́ni dáadáa. Wọ́n ti àdéhùwọ̀lọ́kàn ọkàn tí ànábì yìí tó bá ti dá gbogbo ara ó dá délẹ̀ ìrìn làwọn àáfàá tọ́jú làwọn àáfàá fi tọ́ sí kákíyan. wọ́n ara ẹ̀mí lára ó dàgẹ́gẹ́ bí diamond. Ọ̀rọ̀ òkúta òhàrọ̀ kò gbọdọ̀ bàjẹ́. Ara lásán tí a kàn ń wọ sọ́ọ̀sì yìí bí akodokodo àlúùlú ni, bí aha àlúùlú ni, tá a bá ti mú àlúùlú kúrò kí fi ó kú ṣe ájú Ọlọ́run tí ó já sí pé ó gba ọ̀rọ̀ àwọn àfáà rẹ̀ ó sọ wá dọmọ ó tẹ̀yìn wá ṣe. ó gba ọ̀dọ̀ ọ̀gá gidi ó sọ wá gbé èèyàn ó tẹ̀lé wá ṣe ọlọ́pàá ìsánà panisánà ọ̀gá wa náà àtọ̀gá iléèwé àtọ̀gá aṣẹ́ àtọ̀gá kéwù ọlọ́pàá ìsánà gbogbo wọn àwọn tí ìgbé láyé dáyé wọn dájẹ́ tọ̀gá wọn dá àwọn tí òsì láyé wọn bá ní kí wọn jẹ wọn yá sí fún wọn ọ̀làdà sáwọ́lá wọn àti wọn dáyé àbílẹ̀ bàbá wa sí bí aago bíi méjìlá ni wọ́n tẹ̀sí pé àwọn ò ní lè wá àwọn nílò gbogbo tí à ń ṣe àti gbogbo tá a ní láti ṣe àwọn náà láti pààtì pé ọjọ́ òun ni àmì fẹ́ kó ṣe ní àmì fẹ́ kó bọ́ torí ẹnì kọ̀ọ̀kan náà ó gbéṣẹ́ yóò wọkọ̀ yóò fi nǹkan ilẹ̀ kó ń bọ̀ wá kó wá débi ìfún àwọn àgbà tó kọ́lọ́pàá tó wọlé sọ wọn níláyà àlàáfíà. ọ̀rọ̀ tí àwọn ará wa ń bá wa bá lọ òun náà ní ọ̀rọ̀ àlejò wa lọ́kọ̀. àlejò sẹ́yà lọ́wọ́ sẹ́yà. nínú àkùrọ̀ àná gẹ́gẹ́ tí ń bẹ nínú Al-Qur'an àwọn ìtàn nínú Al-Qur'an ara àwọn ìtàn tọ́lọ̀ ń sọ nínú Al-Qur'an ara rẹ̀ ní súrọ́tù húdù kó sínú súrọ́tù húdù ìtàn oríṣiríṣi àwọn ànábì ọlọ́run ìlọ́wà nínú ẹ̀ ó fi ànábì húdù ó fi bẹ̀rẹ̀ ó fi tinúwà ó fi tẹ̀lé tànábì Ibrahim ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ànábì adi eh, ìyẹn sàmúdù ìbẹ̀ẹ̀bẹ̀ lóríṣiríṣi lẹ́yìn látara àwọn àwọn àtẹ̀ yìí in tí olúwa ń fẹ́ kákọ́ lẹ́kọ̀ọ́ lára àtàn àti pàṣípàá wa wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ náà lẹ́sìn òwe àbí bọ́rọ̀ bá sọnù òwe làá fi wá gbogbo àwọn ọ̀sán wọ̀nyí olúwa tún ń pòwe ọ̀rọ̀ fún àwa àdúgbò àníbi sàlọ́lá àrẹ̀wọ̀sẹ́là kí ti wọ́wọ́ má bàa dàbí tàwọn ẹni ìṣáájú kí ti wọ́wọ́ má bàa dàbí tani bí tàwọn ẹni ìṣáájú kọ́rọ̀ ọwọ́ má bàa já sí ibi táwọn ọ̀rọ̀ àwọn ẹran tẹni tàná já sí kò sí nǹkan kan méjì wípé kọ́rọ̀ wọn lè máa jàre wa náà ni mo wí fún yín àbí ìrìnlẹ̀ fún yí ọlọ́wọ́n ọdúnjẹ́ alìkìyàmà mo wí àbí ìrìnlẹ̀ ẹni táà sọ bẹ́ẹ̀ sí ìlọ́mọ́ ọ̀dá ẹni táà sọ bẹ́ẹ̀ sí ilẹ̀ ẹni tọ́rọ rẹ̀ kẹ́gbò sí àbùkù àdójútì torí rẹ̀ lórí àtìránṣẹ́ àmọ́ agbẹ́mọ́nà rẹ̀ wà báyìí wọ́n sì yí dákùn tẹ́sí قيل يا نوح متخذ أعوذ بالله من الشيطان الرجيم نعم قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك dà á pọ̀ mọ́ tòní tá a bẹ̀rẹ̀ wọ́n ní pílà yànà wọ́n wá pinnu hà ìwọ nù. Èyí Sọ̀kalẹ̀ pẹ̀lú àlàáfíà yẹn pé ní máa sọ̀kalẹ̀ síbi tó déhùn nì. Lọ́jọ́ tí àmì nù hà àlẹ́ ìsàlátọ̀sílámù tó gun ọkọ̀ bí wọ́n ti sọ fún wa tí ẹ̀kún omi gba ayé ó gba gbogbo ayé ni kò sí nìkan kan tó ṣe fẹsẹ̀tẹ̀ gbogbo ayé pátápátá ni níbo wọn náà ní ìbúná agúnlẹ̀ sí kò sí dáná ní ìná agúnlẹ̀ sí ju wípé níbi tí ọkọ̀ rìn dé tó lu adẹ́kọ́kọ̀ ó rìn dé tó ní ó fi bẹ kò jù bẹ́ẹ̀ lọ torí pé nígbà tí àkókò ọlọ́run àṣẹ ọlọ́run parí tí gbogbo àwọn tí ó parun àwọn tí ò bá nínú àwọkọ̀

ibi tí àmẹ́bí náà agbólẹ̀ sí jọ́nà lọ́hùn ibi tó dé jọ́nà lọ́hùn là ń pè ní dùúdé yìí ṣùgbọ́n dúdé yìí kì í ṣe kómi ò délẹ̀ omi ṣe kí ni omi délẹ̀ àmọ́ nígbàtí olúwa ní tọ́ mo ti parí tí mo fẹ́ ṣe pẹ̀lú àwọn ẹ̀dá wọ̀nyí ó wá ní ya àrùdó ìbìlá ìmọ̀ ìwọ́lẹ̀ ó yá máa bí omi rẹ̀ máa falẹ̀ omi rẹ̀ mọ́ ó yá máa fa omi mọ́ wọ́yà sàmà. wọ́yà sàmà àwọn akúnlẹ́yìn wọn bí ìlọ máa. ìwọ sọ́mà tó ń da omi ìwọ náà yá da omi dídà tó ń da iná tómi ò bá ti dà ní sánmà mọ́ tómi ò sì sẹ́yọ nínú ilẹ̀ mọ́ kí ló kù tí ó máa ṣẹlẹ̀ wà kí í dá àlùmọ́ báyìí lomi yìí bẹ̀rẹ̀ sí ní máa yẹn ni ló bẹ̀rẹ̀ sí ní máa sẹ́kù ló bẹ̀rẹ̀ sí ní máa dínkù ló bẹ̀rẹ̀ sí ní máa bẹ wọ́n kò bí àti ọlọ́run parí lórí ìjọ náà wọ̀kúdí alhamdu àti ọlọ́run parí lórí noa àti gbogbo àwọn tó ṣe kí ni tó bá wọ ọkọ̀ tó di èyí sí ibi tí omi ti fàtányányá tí ojú ilẹ̀ ti hàn tàbí ní iná sàfínátà látàdìrí alàlèyàzà ọkọ̀ ojú omi ò lè rìn lórí sí ni lórí ilẹ̀ so níbi tí ọkọ̀ ojú omi ìyẹn rìn jẹ́ jọ́nà lọ́hùn tí ò fi omi náà ibẹ̀ ní àgbò ní ìrè ibẹ̀ ló dó sí olúwa wa ní kíra ìrànà wá sọ̀kalẹ̀ ìwọ náà máa wá sọ̀kalẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ máa sọ̀kalẹ̀ lálàáfíà wà bàràkáàtì àlẹ́ ìgbà máa sọ̀kalẹ̀ lẹ́ni táa ti ṣe ìbùkún fún lẹ́ni táa ti parí oore àjẹ́ǹjẹ́tán oore fún sọ̀kalẹ̀ wà mọ́ wà aláàmọ́ mọ̀ ákà wà aláàmọ́ máa sọ̀kalẹ̀ àtiwọ́ àtàwọn àjọ ọ̀rẹ́ táa ti parí oore fún nínú mímọ̀mà àjásí pé nínú àwọn tí wọ́n yọjọ́ wọ ọkọ̀ ojú omi pẹ̀lú àrẹ́mì náà alùbáríkà tọ́lọ̀un wí yìí pé ṣe gbogbo wọn lọ́lọ́run ní òun sàlùbáríkà fún bí sí ìjàkìlìkẹ̀lá ọ́bí ìsìyàkìlìkẹ̀lá bólúwà sọ̀rọ̀ yìí ó ní wàhálà ọmọ mi mímọ̀ máa mímọ̀ máa mí tẹ̀bẹ̀rẹ̀ alùbáríkà yóò máa bá àwọn kan nínú àwọn atẹ́ẹjọ́ ọkọ̀ yìí o nínú àwọn tí wọ́n sọ pé wọ́n là lónìí àwọn ọ̀pọ̀ sì máa jẹ́ ẹni ọlà títí dàbí dàdàrí sáwọn náà àwọn tó kún kọ́ فَأُمَمٌ فَأُمَتِّعُهُمْ ó ní àwọn míì àwọn apá kan tó kù sanumọtìrùhùn àjẹkọ àwọn náà ó ráyé gbé àwọn náà ó rí wọ́n lo ìṣẹ̀lẹ̀ ayé ṣùgbọ́n àti wọ́n padà tó pọ̀tàwọ́ ọlọ́run tí ìyàwó fi lè jẹun torípàṣẹ ìtàní ti bá wọn kọ̀ ṣẹ́mọ̀ iṣẹ́ àṣẹ̀tánì sì rẹ̀ yẹni mùsùlùmí ìrìn yóò máa lọ ní àṣẹ̀tánì ń ṣiṣẹ́ ní day in day out ní ṣiṣẹ́ ojoojúmọ́ ní ń pè àwọn èèyàn ti tí ẹ̀ yóò sì níjọ ó ti bẹ ọlọ́run ọlọ́run kan ti sọ ńlọ́wọ́ dálọ́ gẹ́gẹ́ o àyàfi àwọn tèmi lọ ní rí mú ajásí pé náà lọ́wọ́ ti àṣọ rẹ̀ pé yóò rí iṣẹ́ jẹ́ yóò rí iṣẹ́ ṣe so nínú àwọn ìbáṣe yí pé olúwa ti pa àṣẹ ìtánì run lọ́jọ́ tí ọkọ̀ núwà lọ́jọ́ tí omi tú fánù dìde ni àbásọpẹ́ àjẹ́sẹ́ iye iṣẹ́ tálẹ̀ ẹyẹ rí tí àṣẹ̀tánì oríṣẹ́ṣẹ́dé ló ti parí hàn àmọ́ ń jẹ́ tó ti rí ọkọ̀ wọ̀ táṣẹ̀ ìtánì ti rí ọkọ̀ wọ̀ àà lọ́mọ adáwọ̀ ti wà nínú kíni nínú ewu ló ti wà nínú hílà hílò gbogbo ọlọ́gbọ́wò là á ṣe là olùwàníwà ọmọ ọmọ sàlọmọ tí wò hùn fún mọ̀yàmọ́sùn mi náà dáwọn àlè àwọn àkóso jíyà nínú àwọn akọrọtà rẹ̀ kọ́là lónìí ọlọ́mọ tàwa kẹrin tó jẹ ìyá. náà. ìlkà mi àwọn bá ìlúkọ ìdìbò sí ìhà ilẹ̀ yìí máa tún tàbí aláwòrán àǹtà wà ta mú wá fún ọ yìí nínú làbárì kan tí ò sojú ẹ̀ mí ní àmbá ìlàbẹ̀ yìí tí ò sojú ẹ̀ tọ́ nímọ̀ nípa ẹ̀ ìlà ń sọ fún ẹ̀ yìí ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا ìwọ ìwọ ìwọ as a person o nímọ̀ nípa rẹ̀ wọ́lá ọmọ àwọn èèyàn rẹ̀ ìran rẹ̀ lárúbáwá wọn ò nímọ̀ nípa rẹ̀ wọ́lá ọmọkà lólúwa wí kò sọ pé kò sẹ́ni kankan tí ò nímọ̀ nípa rẹ̀ yẹn pé ìwọ Muhammad tí mo ń bá sọ̀rọ̀ sallallahu alaihi wasallam àti àwọn èèyàn ìran rẹ̀ ìran lárúbáwá ìdí tó fi rí rẹ̀ pé ìran lárúbáwá kò sí ànábì kankan tó dìde nínú wọn lẹ́yìn ànábì Ismail alaihi salatu wa salam ànábì Ibrahim àti ìran lárúbáwá Musa ìṣẹ̀nà lárúbáwá, Isa ìṣẹ̀nà lárúbáwá. Ànábì Ismaila bàbá ńlá bàbá rẹ̀, bàbá bàbá rẹ̀ Ibrahim àti ìṣẹ̀ lárúbáwá. Sọ àlẹ́ bí òun náà ní lárúbáwá, àmọ́ òun lo erékùsù lẹ̀ lárúbáwá ibẹ̀ ló ti jíṣẹ́ tiẹ̀. Mo rò pé ń wọ rárá. Eléyìí kò jẹ́ kí a lè rí àwọn òǹkà ànábì kankan nínú ìran lárúbáwá ìdí tí ń jẹ́ nùbú wà ní nùbú wà ní ẹni tí olúwa ń bá sọ̀rọ̀ ẹni tọ́lọ̀ ń sì ń bá sọ̀rọ̀ sẹ́wọ̀n pé ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ kí òṣèlú rẹ̀ náà ni ó mọ ní ó mọ sí kí ni ni wọ́n ó mọ sọ fún ni ó mọ gbọ́ tó ń bá ti gbọ́ àwọn èèyàn rẹ̀ tí ó mọ sọ fún àwọn náà ti tara ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́nu ànábì wọn wọ́n do ní kí ni wọ́n do ní náà ló fà á àwọn Yahud wọ̀nẹ̀sára àwọn ọ̀rọ̀ méjèèjì yìí anábì ní tàṣóṣù women ambia àwọn anábì ọlọ́run ní ìṣèjọba lé wọn lórí tó jẹ́ pé tíjọba kan bá lọ ìjọba ní ó gbà tíjọba kan bá ti tiẹ̀ tán títà lórí ó gbà anábì ó ní àwọn ọba ní Israel àwọn anábì ọlọ́run ní ń darí ìjọba ìlú wọn ìṣẹ̀lẹ̀ ayé wọn eléyìí fún wọn láǹfààní láti jẹ́ aṣíwájú nínú kíni nínú ìmọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ìmọ̀ nípa ọlọ́run bó ti dá sí pé wọ́n padà padà padà ìmọ̀ náà ló padà tó sọ wọ́n nù lórí ìlú bá wọn olúwa wá ní ìmọ̀ yìí mọ́ fún tàtà aláwọ̀ àwọn ọ̀ràn rẹ̀ kẹ́tò onímọ̀ nípa ń táwọn yìí torí àwọn tí wọ́n bá gbógun ti àmì ìdò òkúrọ́ mọ̀ ní ìtàn tó lọ rẹ̀ ìgbà lẹ́nu bàbá náà bá rẹ̀ ìtàn tó ń bá lápọ̀ ọ̀lẹ̀ wọn lápọ̀ òmúkà gbogbo òun lárúbáwá fúnmi ìjọ ni wọ́n wọn mọ́kọ wọn mọ́kà àfẹnibájáde nínú wọn ẹni tó sì jáde nínú wọn kéré so ọ̀rí ọ̀rọ̀ yìí gbọ́ lọ́rọ̀ ní láti ìdílé kan nínú ìdílé ìran rẹ̀ dépò pé ẹni tí ó bá pè ọ́ nírọ́ tó ju aṣọ pé à ó mọ̀ gbà kódà ìdílé báyìí ló rẹ̀ nígbà tàn yẹn kò sí ìdílé kankan tó mọ̀ nípa àtà yìí tó kẹ́ni tí ó bá parọ́ àbẹ́ tí ó bá kó ìlókù e lọ kó lè bá gbénu sọ́hùn fásitì. yóò máa ìhádà ọ̀sìn ìnà máa ń kí bá tàbí nínú ní ìwọ Muhammad fásitì ọtí gbọ́ ìtàn Noah ọtí rí wàhálà tó ṣe lórí àwọn èèyàn ọtí ní tí wọ́n fojú rẹ̀ rí wọ́n pè é lókùrọ̀ wọ́n pè é ní káfíńtà wọ́n fi ṣe yẹ̀yẹ́ gbogbo oríṣiríṣi àwọn àbùkù rẹ̀ fi tàn lẹ́bìnrin ọ̀hà olúwa ní fásitì tara bẹ̀ wọ́n náà kọ́gbọ́n mú sùúrù fásitì tara núhà kọ́ mọ́jọ́ dá ọlá mú ìnìlà àìbátá àṣẹ́ni tí ó láti bọ̀ tán òun náà ní níta ní òun náà lẹni tó wájú olùbẹ̀rù ọlọ́run ìyẹn pé ìwọ Muhammad ìwọ lọ́ọ́ láti bọ̀ tán àti àwọn tó bá gbà ọgọ́ kọ́lọ̀ náà kò jálẹ̀ bá ànẹ́bì náà wọ ilé ọlá ilé ọlá ọlá kọ̀hánì kẹrin turubare olúwa ní iná lànà ń sùrù rùsùlànà. iná lànà ń sùrù rùsùlànà wàlàyé àmàlù ìlànà ìtòmíà wàlàfíà. olúwa ní dájúdájú àwa ọlọ́run làá ṣe àtìlẹyìn fún gbogbo òjíṣẹ́ tá a bá wo lè ránṣẹ́. kódà tó ń dórí òjíṣẹ́ táwọn èèyàn rẹ̀ pa á. afẹ́ kí wọn ó pa tọ́lébà aládánwò lára rẹ̀ yìí bọ́lọ̀ bá lọ́rẹ̀ ìfẹ́ ńṣẹ́ ọlọ́run aràn níṣẹ́ eléyìí ò tí sọ fún wọn ní ìdá ẹni pé gbogbo ẹni tó fẹ́ ìdá aláàmú kọ́lébà sórí ibú jẹ́ sọ náà kò sí tó fi tó fi lórí lè mọ́rùn tó fi lórí àfọ́n wá sí tó fi lórí àfọ́n akọmọ ń kéwú táàfà akọmọ ń kéwú bá ń bẹ ládùúgbò kan táàfà onídàlà sí bá ń bẹ ládùúgbò náà ẹlọ rẹ̀ wo báwo ní ṣe sí àwọn ará àdúgbò sí àwọn méjèèjì ẹ̀rí pé àfọ́n jálàbí ni wọ́n mọ̀ ẹ̀gbẹ́ àfọ́n jálàbí ni wọ́n mọ̀ pọ́nlé àfọ́n jálàbí ni wọ́n mọ̀ pàtàkì torúkú kùjẹ́lò òun oníṣòro fún wọn ẹlẹ́sàn lòun òun mọ̀ sàn wọ́n jẹ ní àmọ́ àfáà ti ń tọ́jú ẹ̀mí tí ò fẹ́ kí aparun òun lọ́mọ ẹ̀jẹ̀ nìyẹn ó gbógun tì eléyìí ni ìṣesí àwọn ẹni ọlọ́run ábíyí tọ̀bí àfẹ́sìntàníyà àdámọ́ ọmọ nìyẹn ní ẹni tí ó kórí rẹ̀ bá ní ọ̀pọ̀pọ̀ mú lọ́ta ẹni tí àátorí rẹ̀ tọ́mọ ènìyàn ó òun náà ni ó padà ṣàìmúré sí inal insana latàlóhun sọ́fà olúwa ní ọmọ ìdé ènìyàn alábòsí ni wọ́n aláìmúré sí wọ́n máa yà ẹni tí ó tọ́jú wọn tí ń sákàkà tó bá wọlé ẹ̀dẹ́ ní parun irú rẹ̀ náà ni wọ́n fi ojú irú ẹni bẹ́ẹ̀ gúngi olúwa ní ṣùgbọ́n ìnàlà ìbátá ènìyàn ẹni tí ó lásìkò náà lẹ́ni tí mo bá rán níṣẹ́ tó sì dúró iṣẹ́ tí mo rán àtẹni tó bá ní ìtẹ̀lé àti tó ní ipa lára ẹni tí mo rán níṣẹ́ tó dójú ẹni tí mo rán níṣẹ́ tó gbà pẹ́ni tí mo ẹni tó lọ́rọ̀ rẹ̀ tó sì dúró olùwàlẹ̀ gbogbo wọn ló láti ọ̀gá. tó mọ̀ fún mi mọ̀ ká láfa ń bẹ̀ ọ̀ ní pé gbogbo ẹni bá gbogbo ti àwọn tọ́lọ̀ wọn rán níṣẹ́ bó ṣe ṣe ìjọ níwọ̀n àní òṣìṣẹ́ wọn. ìṣẹ́ ṣẹ́ni tí ó kún àwọn òjíṣẹ́ lọ́wọ́ làwọn ó jẹ́ ṣẹ́ni tí ó kún sí ọlọ́run lọ́wọ́ làwọn ó jẹ́ àbẹ́ni tí ó gbógun ti ṣe olúwa ó kù sọ́wọ́ rẹ̀ náà wà ilá ààrẹ lẹ́yìn ìgbà rán ló àtàwọn àjọ rẹ̀ tán wàílà àádìn àtúnránṣẹ́ sáwọn àjọ àádí òjíṣẹ́ tàà rán sí àwọn là ń pè ní húdù àrán húdù síjọ àádí àwọn ajáwa ẹ̀hẹ́n ọ̀rọ̀ àyàkọ́ kò sí nǹkan míì bí a ti ṣe máa ń gbọ́ ní ẹnu àwọn oníwàásí òdodo látòjú àníbì náà alẹ́sọ̀tọ̀ tó dẹ́kùn ní àkọ́kọ́ rúsùl àkọ́kọ́ àwọn rúsùl àbí alákọ̀ọ́kọ́ àbí òjíṣẹ́ àkọ́kọ́ láàrin àwọn òjíṣẹ́ tó ìdórí ẹni ìkẹyìn wọn táà pẹ̀lú òjíṣẹ́ yẹn Muhammad risalatun wahidatun iṣẹ́ kan ṣoṣo ní gbogbo wọn ajẹ́ láyé kò sẹ́ni tí iṣẹ́ rẹ̀ yapa iṣẹ́ ní ìsájú ẹ̀ kí sì ní iṣẹ́ wọn a ní ìbúrú ìrìnbùrú kò sẹ́lò míì tẹ́ tó gbọdọ̀ sí mọ́ lẹ́yìn ọlọ́run láàm ìhàntún ìlàmùtàrùn gbogbo nǹkan yìí tẹ́ bá wò lè gbé kalẹ̀ tẹ́yìn jọ́sìn yìí fún lẹ́yìn ọlọ́run in àti ìlànà sàrùn òkúrò ayé ní ìrọ́gbà nípa àtújẹ níbẹ̀ ń bẹ̀ ẹfẹ́ tú ara ayé jẹ ní ẹfẹ́ ẹfẹ́ tú àwọn dìdìrì tí ò gbọ́n tí wọ́n lọ́lọ́wọ́ bá mà àwọn lẹ́fẹ́ máa tújẹ in àti ìlànà sàrùn kò sẹ́ni tí ó sí ju èyí ọlọ́wọ́ bá lọ náà يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني Tọ́ àwọn àjọ húrù náà, a ní sàdáì mọ́ rí bó ti ṣe wà nú bí ó sì ṣe máa bẹnu. Olúwa ní tó bá wu èmi ọlọ́run ni inú ìbá ṣe nídọ̀ kan náà. Ìbá ní ẹ̀rọ ọ̀tọ̀ ìlànà kan náà, àmọ́ wà bẹ̀. Ìtumọ̀ rẹ̀ bí ẹ̀ ìjọ kan ọ̀nà kan náà láíláí. Ànábì Húdù, ìgbà tó náà bẹ̀rẹ̀ sí jíṣẹ́ tí ẹ̀, òun náà ni àkọ́ omi láàrùkún máa rẹ̀ ní àjẹ́rà nù. Iṣẹ́ tí mo gbé wá bá yìí, ìbéèrè owó ìrànlọ́wọ́ yìí lọ. Ìníkẹ́ni kan máa sanwó oṣù fún mi o. Ìníkẹ́ni kan máa sanwó ọ̀sẹ̀ fún mi o. Ìníkẹ́ni orí owó ọ̀yà tèmi ẹni tí ó mọ̀ san owó ọ̀yà tèmi lọ́lọ́run ọba tó ẹni tí ó mọ̀ sanwó iṣẹ́ tèmi ni tèmi ó jẹ́ iṣẹ́ ẹni tí ó mọ̀ sanwó ètìtì tèmi fún mi owó oṣù tèmi fún mi ń lọ́ba tó dá mi ìlú. ń pè sí kò sì gbogbo ló wà náà kò ní o o o o amádìẹ wá o ò o o ò gbadìẹ o o gbẹran òun ò gbẹkó òun ò gbòòrò kọ́lá kò bá o fún ìlànà tó wáyé ẹ̀rọ yẹn kẹ́lẹ́ náà àfàlàdà àpèlú ẹ̀ sì o náà tí ń sẹ́nu wọn dàgbà lásán ní nàá ويا قوم استغفروا استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء كما عليكم بدرارا ويزدكم قوة إلى قوتكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين ọlọ́run ní àníbìnú àníbìhúdù ọ̀dákẹ́ ó tún ń pè wọ́n ní lemọ́lemọ́ pé ya áwòmí wàyà bẹ́ẹ̀ni náà ṣe tó ń pè wá lórí pé ìṣẹ́lẹ̀ fi rọ papọ̀ àmì òwúrò ní pé ẹ tọrọ àforíjì lọ́sọ́dọ̀ ọlọ́mọ bá yín àṣìṣe yín tẹ̀lé ṣe ni Sèkìfáàrí wọ̀tán ọba. Kí ni ìyàtọ̀ tí ń láàrin Asàkọ̀kúnlá àti Tọ́ọ̀bà ìtúbá àtọ́ọ̀bà gbólóhùn tọ́ọ̀bà gbólóhùn kan tẹ́lìmọ̀tún ṣàmìlá òun o general language ni tí ìsìdìfáàrù ń bẹ nínú ẹ̀ àmọ́ ìsìdìfáàrù òun ti ẹ̀ kò kó tọ́ọ̀bà sínú alìsìdìfáàrù ẹ̀ṣẹ̀ tá a ti dá sẹ́yìn àmọ́ sí kí ni a kì í tọrọ àforíjì lórí ẹ̀ṣẹ̀ tí a ò tí ì dá àtọ́wà là á máa ṣe lórí ẹ̀ṣẹ̀ tá a ti ìdá kí wọ́n níjẹ́ tọ́wà tọ́wà ní wípé ọ̀ọ́sọ̀ wípé wà á túnú lẹ́mí ẹ̀ pé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ni ò sì ní ṣe kí ni ò sì ní débẹ̀ mọ́ ẹni ọjọ́ ò ní débẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ kí ló máa ṣe tàbí tí ó máa pa òfin ọlọ́run mọ́ ágàtọ̀ ọba àtọ́wà yá ni àrùjú ìlọ́lá ìpadà sọ́dọ̀ ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ olúwa ní àníṣì lúdù ní ya ọ́mì ya ọ́mì lọ́sọ́dọ̀ ọlọ́run ọba yín látara àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ ti dá sáájú fún mọ̀ lẹ́gbàtẹ́wà tó rà fún ìtàn túbú ilẹ̀ yìí ẹ wá sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run yà ní ẹ pinnu lónìí ẹ láníyàn lónìí wípé ẹ tún dẹ́ṣẹ̀ mọ́ èyí tẹ́ ẹ sì ń dá lọ́wọ́lọ́wọ́ ohun ẹ pàátì ẹ sì sunkún àsunsínú lórí èyí tẹ́ ẹ ti dá kọjá ábìhí ṣòro tó ta ọba tó tí ń túmọ̀ sí pé àlè òun jẹ́ òun jẹ́ ìran kan lábẹ́ àwọn ìrìn kan tó papọ̀ abala kan ní lábẹ́ àwọn nǹkan tó papọ̀ tó di táwọ́bà ẹni tí ó ní táwọ́bà tí ó ronúlùwàdà lọ́sọ́dọ̀ ọlọ́run yóò ṣe ìṣẹ̀tọ̀fà yóò túbá nínú ẹ̀ṣẹ̀ tí ń bá bọ̀ lẹ́gbà tó bá túbá tán wà nẹ́dàmú alàmàkà yóò kábàámà lórí èyí tó ti ṣe sódì ẹyí nísìnyí wàlàádùmù àlàádàmìlà àwòdá ilẹ̀ gbùnú yóò sì pinnu pé ẹ̀ṣẹ̀ yìí ọtí tọ́bù sí ní àwọn ìdáni ìrọ̀láyé ìfúnmọ́mọ́ zina lọ́tọ́bù sí ní àwọn ìrọ̀láyé ìfúnmọ́símọ́ tẹ́tẹ́ tọ́bù sí ní àwọn ìrọ̀láyé ìfúnmọ́ dídí ẹ̀ máa tó ti èyí sí yóò wà máa kára máa lórí ìsáyé áàbì yìí kẹ́ni o eléyìí ni àtàwọn ọba tó náà sọ̀rọ̀

ọwọ́ àgbà kẹsìrà kí ló wá ló gba kẹsìrà ló pé kí lè mú lọ́rù ìgbà kẹsìrà àbí èyí ti kọ́ ọ̀sà ìrìn nínú fún yúùsìlì ní kẹsìrà ọ̀dà náà kí ló wá fún fíìlù mú lọ́rù ní sùnkún nílẹ̀ yẹn ọ̀yẹ̀ tábìlà ọ̀nà wà á yẹ fíìlù ṣẹ́ẹ̀t afáàní jàwáàbù ni mọ̀gbọ́ọ̀lù ọ̀wọ́lé á yẹ fíìlù àṣé olúwa ọlọ́run ọba ó wá ṣe ìdàkáàmù rẹ̀ táà ń pè ní uslubul qasd uslubul qasd ìgbà al-qasd bil-hajj nílọ́rọ̀ ọ̀hún bàlágà àṣé ìtẹ̀sítẹ́fìrú wátàtúbú tẹ́ ẹ bá ilé tọrọ àforíjì dáwọ́ dásẹ̀ níbi ẹ̀ṣẹ̀ tẹ́ níṣẹ́ yóò sì sàmà àríkùnmìtìrà rẹ̀

yóò wà pẹ̀lú gbẹ̀rùgbójó in tí ó tún wá dálé òkun wọn ní dáa tó bárọ̀ kan àmọ́ òjò kẹ́ yóò mọ wá mìtìrà yóò mọ rọ̀ ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yóò mọ rọ̀ pẹ̀lú ìtura yóò sì sàmà alẹ́ fún mìtìrà rẹ̀ yóò rọ̀ òjò tura fún yín lọ́pọ̀lọpọ̀ tí ó tún á bí ìkẹ́ àti àánú yóò bí ìdẹ̀ra àti ìrọ̀rùn wọ̀yà títí kùnkùn wọ́n bákan náà tẹ́ẹ̀bá ilé túbá tẹ́ẹ̀bá ilé ronúpìwàdà tẹ́ẹ̀dáwọ́ nínú ẹ̀ṣẹ̀ yẹ̀zídìkùn quwwatan ila quwwatikum yóò fi agbára fún agbára fún yín dàtí ẹnìkan ọ̀tá kan ò lè ráàyè pẹnẹtẹ́tì yín ẹnìkan ò nílò yóò lápọ̀ yín kẹ́lọ́ fi mẹ́yìn rẹ̀ balẹ̀ ọlọ́run ti wa wípé ibi tẹ́ ẹ bá rí tìfìtì náà ti ń tí ń bá wọn fẹ́ra níbẹ̀ ẹ lọ gbà yí pé ẹ̀ṣẹ̀ ló pọ̀ bẹ̀. ẹ lọ gbà yí pé kásìtàkùn máa fi à ìyàpọ̀ ọlọ́run pọ̀ wọ́n ìlà kásúra lè máa sí à ìlà kásúra lè máa fi à nínú asàrò kan ànábì ní ìlà kásúra tọ̀ bú náà. أرسل الله طاعون وعم صالحا وطالعا إذا قصد طاغون táwọn tọ́ọ̀gì tọ́ọ̀gì àwọn ọ̀tá ọlọ́run ní jẹ́bẹ̀ olùyapa ọlọ́run àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn jẹ̀yànjẹ̀yàn àwọn mùjẹ̀ mùjẹ̀ àwọn àwọn tí wọ́n ń ta tẹ́tẹ́ tí wọ́n sọ tẹ́tẹ́ di nǹkan fàájì gbogbo àwùjọ tó bá ti nílẹ̀ ìlà pásítàtà ọgùn tẹ́lẹ̀ bí bá ti lọ pọ̀ láwùjọ tẹ́lẹ̀tẹ̀ bá ti pọ̀ láwùjọ ọ̀mùn tí tó ti lọ pọ̀ láwùjọ àwọn ọ̀dọ́ àwọn òǹkọ̀wé ti kọ́ pé ní nàìjíríà lọ́wọ́ lónìí àwọn ọ̀dọ́ wa ti wọ́n ti wọ́n ti bàjẹ́ wọ́n ti fi bàmọ́jẹ́ masha allah ọ̀dọ́ ọtí ti ṣe kí ni wọ́n ti wà addict sí nǹkan múmu nǹkan kí nǹkan múmu wọ́n kọ́ bẹ́ẹ̀ lágbàáyé bẹ́ẹ̀ tó ní nàìjíríà lónìí bí wọn ò mú gbó wọn ò mú tí ẹni tí ò mú tí yóò mú tramadol èyí tí ò mú tramadol yóò mú solution èyí tí ò mú solution yóò mú gẹ́gẹ́ mú Allah Allah àyẹ́bí sí ní alhamdu umul khabari ọtí mú lẹ́rí yẹn níyà ẹ̀jẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ kátayẹ́yẹ́ ọtí mímọ̀ ẹbí ọtí níyà wọn bẹ́ẹ̀ láti mú tí ní ti jẹ́ oníjìbí ní pẹ̀lú obìnrin sọ̀rọ̀ ẹjọ́ kí nǹkan sára kí nǹkan dára rẹ̀ tán yóò máa sọ kótókótó wọn dára dára ṣe ẹni bọ́ọ̀dì kò ní rí yẹn mọ́ ìsú wọn sàwọn dára rẹ̀ ẹni tí ò lè pa díẹ̀ kó bá mú nǹkan kí ìtẹ̀tẹ̀ bí ṣe láyé àbá ó lè gún yàn lọ́lẹ̀ pa ṣé rán ni gbogbo nǹkan pátápátá lára ọtí àǹkan tó dá ọtí nínú ẹbí àwọn ayé ní Nàìjíríà lónìí 80% ọ̀dọ́ wa lọ ti di onímùkùmù nítúmọ̀ sí pé ọ̀pọ̀ ọmọ nàìjíríà láti wà nínú àti múra sínú ẹ̀sẹ̀ náà ẹ̀kùntà fọ́tà kẹ́yìfà kẹ́yìfà yẹ́sẹ̀ àbìlìdùnú ni mẹ́rin ákàlù ọ̀jọ̀gbọ́n ẹni tó rí rẹ̀ pé ò lè mọ́ ọmọ tí ẹni tó rí rẹ̀ pé ìmú tí

tó ń tí wọ́n bí ire ọmọ tó ń bí ire kan ó sì lè gbà kóhùn wá kó wá mú tí ó àfà kó máa wá já sí kòtò kó máa wá já gegele kí wọ́n máa gbé sí ti fọ́dà ẹjẹ́ kojú rẹ̀ ó dá ẹ̀ka díẹ̀ lórí rẹ̀ bá dáfà rẹ̀ lórí ìdè ṣùgbọ́n ọmọ tó sì bí ire nù sẹ́yìn ní ibi tẹ́ẹ̀kọ́ ti di ìtìjú fún yàtọ̀ bàbá ó ti di ìtìjú fún ẹbí àtọ̀rẹ́ Allah so كيف يسعى الجنون من عقل القرآن ọlọ́run wá ń sọ wípé tẹ́ ẹ bá ilé túbá tẹ́ ẹ ronú pìwàdà nínú àwọn àwàkiwà yìí yìí sì ní sàmà àlẹ́kùn ìlọ́rùn-ún wáyé lóhun tó wá bá ní ìlà ọkùnrin wá ti kùn. Wọ̀lá tí ń wá iṣẹ́ alágbára mọ́nìsì, iṣẹ́ tó tó sọ́fíìsì, iná náà náà ni. Àhà, so yẹ̀ sí fún kó wọ́tẹ̀ ni wáyé lákòó wá ti fún, èmi ọlọ́run ó fi agbára fún agbára fún yín ẹnìkọ̀ọ̀kan kan máa wá ń bá ti ẹ̀ lọ ló sì máa jẹ̀jẹ̀ ẹ̀mú rọrùn ló sì máa gbígbé sí ayé àlàáfíà tẹ́ ẹ bá ilé ṣe kí ni tàbá ilé túbá ajásílẹ̀ ibi tí nàìjíríà gbọ́rọ̀ ara rẹ̀ dé lónìí yìí tàbá túbá kájáwọ́ pálapàla ọ̀lá ọ̀rọ̀ ọ̀gbọ̀n àdàdà gbogbo ìṣòro tí ń bá wa kára yìí sáà dèrè nìkan tí wọn ò gbọ́n àwọn dèrè nìkan tí wọn ò gbọ́n tọ́lọ́ lè kóra wọn jọ tí wọ́n wá ń ṣe wá bàtàbàtà tí wọ́n ń ṣe wá bàtàbàtà wà láì àwọn kọ́ àwa yìí ni anigba Muhammad ìyàwó rẹ̀ Zainab bint Jahsh ó ní dọ́kà níbi sáré wọlé sáré wọlé la ilaha illallah inna lillahi wa inna ilayhi raji'un la ilaha illallah wailu lil arabi wailu lil arabi min kíni min sharri qad iqtaraba iye ìparun ti dé ìgbé ti dé àfààní àhàlíkù wà fí iná sọ̀lẹ̀kù nígbà tó wá ń pariwo pé fìtínà ti dé ìparun ti dé ṣé a sì lè parun nígbà tá a rí àwọn ẹni rẹ àwọn ẹni rẹ ìwọ bẹ láàrin wa àbọ́kàmì bẹ láàrin wa umaru ali ń bẹ láàrin wa gbogbo àwọn tọ́lọ̀ ti fún ní ìwádìí náà la abàtù bẹ́ẹ̀ ni ibi bọ́ọ̀mọ burúkú bá ti lè pọ̀ láwùjọ ìparun ti bọ́mọ alé bá ti lè pọ̀ nínú ilé ẹmọ̀ pé sí ti ń jẹ́lé ní ti wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ rí wọn máa lè ní ọ̀rínà ní ìdí ó pìsáàfù wọn ni fún wa ẹ̀gbọ́ ó sì ó wọn fún wa ń bí ọlọ́ láwọn ìbéèrè kan mo bẹ̀ ní pé irú omi tó fi payé láyé inú àkóhùn fi pàdé ọ̀mẹ́rẹ́ sallallahu alaihi wasallam olúwa ni mo gbọ́ mo sì gàlẹ́ ó ní mo bèèrè ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì lọ́wọ́ ọlọ́run ebi mọ́mí bá àwọn ọjọ́ méjà olúwa ni mo dá ọlọ́run mo gbọ́ mo sì gbàgbẹ́ ẹlẹ́kẹta oníwọ̀ ọlọ́run láàtẹ́jì alùbáṣáhùn bẹ́ẹ̀ náà mọ́ sí ìyá wọn ìyá wọn wọ́n ti sọ́wọ́ ara ọlọ́run ní ìwọ̀n mọ́mọ́ méjì ìmọ̀lẹ́ ẹni méjì fún ẹni ẹlẹ́ẹ̀kẹta tó bèèrè ń láyé tọ́rọ mọ́ fi dé fún ara wọn mọ̀ sí àjẹrà wọn sallallahu alaihi wasallam ìwọ̀n ń ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ ẹ́ sí mọ̀lẹ́kà ló wà níbi lẹ́bà ẹ̀dá ìrìn àwọn ẹ̀dá sí mọ̀lẹ́kà ní lẹ́bà àjẹjọ́ ní lẹ́bà àbí kí náà pè wọ́n ní ṣe ibi tọ̀ ẹ̀yìn wọn ló mú ọkọ̀ tí wọ́n jẹ́ ṣe mọ̀ fáwọn tí ń bẹ nídi iṣẹ́ yẹn wọ́n iṣẹ́ àdìjẹ̀lú bẹ́ni wọ́n ìṣẹ̀lẹ̀ dà ara ara àwọn eré ahó náà tọ́lọ̀ ń ìdáàbò rẹ̀ dé gbogbo ẹlẹ́ṣẹ̀ yẹn làwọn làwọn làwọn nípa yẹn ẹ gbọ́dọ̀ sanwó tó ń wá bẹ̀rẹ̀ sí ní lóná ẹ ìṣẹ́ni bẹ́ẹ̀ fẹjọ́ sùn ẹ bọ́n bá tún lọ fẹ́ ṣe tẹ́tàkẹ́tà sí wọn wọ́n wọ́n fọ́lọ́pàá mú ọ tọ́tù jẹ ìyà wọ́n jà gbogbo náà lè rẹ lọ tí ọ̀rí tọ́ sí ọ padà bẹ̀ wọ́n ní láìláà ìlọ́lọ́ wọ́n kàwọ́ rẹ̀ lọ ọ wà padà lọ bẹ̀ wọ́n ọ sì wá san gbódá méjì ọ sì dà lórí ẹ̀tọ́ rẹ̀ àmọ́ àti sùn tọ̀tọ̀ la fílẹ̀ afọlọ́run lẹ̀ agbàgbé ọlọ́run sẹ́wọ̀n mọ̀láyíkà lọ́lọ́pàá sálídàánú ni àwọn agbófinró wa ẹ́ tìbí tí wọ́n rí ní ṣe rí títẹ́ kí ní rí bó ti ṣe rí ẹ إذا كثر الطاغون أرسل الله الطاغون bí àwọn tí wọ́n gbẹ́rù gbẹ̀rù sọ́nà ọba ti lọ kọ̀dá òjò olúwa ní màá rán táwùnà àwọn táwùnà níbẹ̀ níbẹ̀ àwọn tẹ́rí yẹn táwùnà yẹn àwọn bàbá wa ọba ṣẹlá fún wọn wọn ò ní àrùn gbóná nígbò yẹn wọn ní àjàkálẹ̀ àrùn ọlọ́run ti ìgbóná kọlù wa ẹni ìgbóná bá kọlù o lè rọ́ lápá o lè wọ́ lẹ́nu o lè sọ́dá títí o lè fọ́ lójú o lè sọ́dá ọ àbíwọ́n ni ẹni tí gbogbo àwọn pẹ̀rin bá wá kọlù káwà aládánwò kan àìsànláhù tọrún náà àwọn tí ń fìyà jẹ àwọn iná lónìí tí wọ́n pọ̀ tí wọ́n pàṣì bọ́jẹ́ẹ̀tì táwọn tí ń ra mọ́tò millions millions Allah ẹjáfẹ́já túbá ọ tá a bá túbá àwọn kí nìyẹn kéré wọ́n kéré wọ́n kéré fún Buhari wọ́n kéré gẹ́rẹ́ àmọ́ àìtúbà wa ẹ̀ṣẹ̀ tiwa náà pọ̀ ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ ìpanilẹ́kún ti pọ̀ ìyànjẹ́ ti pọ̀ bá a ṣe lágbára mọ́ láti yàrá wá jẹ láti yàrá wá jẹ láti yàrá wá jẹ olùwárí kò sí nǹkan kan mí ju pé yíwà dá ìdára yín máa ẹwà jẹra yín yà fáàbàdà àmọ́ in tẹ́sítẹ́sítì wọ́ta tó gú yúrí sí lè sàmà àlékún mìdìrá ara wọn wọ́yà tí kò àwọn ẹni ìyà àwọn ẹni ìbínú àwọn ọlọ́run bínú sí àwọn akọ́kọ́ ọlọ́run ẹ ò dúró lé ọkọ ìwọ obìnrin tó wọn fẹ́ dúró lé ọkọ mọ́ bá sọ̀rẹ́ ọmọ ilé ìwé tó wá kàwé èyí tí ń mu títí ń mu gbó mọ́ bá sọ̀rẹ́ ẹni tó lọ wọ ẹgbẹ́gbẹ́ mọ́ bá sọ̀rẹ́ kó lè bá láti yọrí náà قالوا يا قالوا يا هود ما جئتنا لنبينة وما نحن بتاركين آلهتنا وما نحن بتاركين آلهتنا عن قولك وما نحن لك وما نحن لك بمؤمنين ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu àwọn òkú wọ́n ní yahoo قالوا يهود ما جئتنا ببينة وما نحن بتاركين آلهتنا ìwọ ọlọ́pẹ́ ààrẹ onígbàgbẹ́ ọ̀ràn àfà àbá ẹ̀wọ̀n fẹnu yẹ̀yẹ́ bí àfà bẹ́ẹ̀ ni ṣe pé rúrú Ààrí ọ̀rọ̀ pàtàkì kan ọ̀rọ̀ gidi kan nínú tó ń bá wa sọ láti gbà yìí. Kò sọ́rọ̀ ọ̀rẹ́ kan nínú ọ̀rọ̀ máa ń lo bí káàrí kí ààrẹ máa fi náà ọ̀rọ̀ a sì ní kúrò nídìí ó sàtáǹsì yìí nídìí orí gbogbo dàkúdàkú tó ń gbé ẹnu yóò gbogbo náà dàkúdàkú tó ń pọ̀ yìí eléyìí ò lè ní ká kò lè ní ká fi ọ̀sán lẹ̀ kò lè ní ká fi ọbàtálá lẹ̀ kò lè ní ká fi eégún gbígbé lẹ̀ kò lè ní ká fi ọtí mímu lẹ̀ kò lè ní ká fi ṣìnà lẹ̀ kò lè ní ká fi jàǹbá lẹ̀ kò ní ká fi tẹ́tẹ́ lẹ̀. máa nánú bí táàrí kí á lè á sì ná báwo ò bá wí fáwọn àfa wa à ń fi ṣètì sọ ọ́ ṣẹ́rọ́ ni afa ti sọ wá sí ibi aṣáájú ara rẹ̀ àwọn èèyàn pèsè ẹ̀ ẹ̀wọ̀n rà bàbá wọn pé lọ sílẹ̀ àáfà tí ó máa ṣàwádà tó máa ṣe jáde ọlá ìwà ọlá ẹjá lọ òwò ẹlọ rẹ ìwò ẹlọ wọlé tíátà ẹẹrì ti máa kún tó ti ní sí so ìdá ajá sí pé bilisan hal pẹ̀lú ìṣesí wa ni à ń fi ń sọ̀rọ̀ ẹ̀yin àbá àjàkùjà kúrò dandan ẹ̀ ń pè alámùsùn ẹ̀ ń pè ayélujára nìkan àwọn ẹ̀yin tẹ̀lé ẹ̀ ń bá ilé ẹ̀yin tẹ̀lé ẹ̀ ń sì ń darí ẹ̀ láwọn ẹja lọ́dọ̀ àwọn afáàtò àṣẹ tó dábàá ìwà sọ báwọn ṣe lọ́wọ́ ni ó mọ̀ máa tako àáfà tí ń tòlú afá àlùsùnà bìtàní ààrẹ olùwà ni àwọn ìjọ húrù ń sọ pé mọ́ránù bìtàrí kí ààrẹ àti ní àǹkọ̀ òlíkà nítọ̀ ń sọ yí ò lè ní kápò níbi tá ṣe pẹ̀lú adáwọn bí ìbàjẹ́ yìí ó wá máa ní àṣì nígbà ọgbọ́n láéláé náà. ìnáwó olómi ńlá náà ọ̀gá

ó dàbí ẹni pé nǹkan jẹ lọ́pọ̀ lọ́wọ́ àwọn àti wọ́n ti wá lé kankan báyìí ìwọ úrù ó dàbí ẹni pé àwọn òòṣà wa tó ń àwọn babaláwa wa tó bú ọ̀dẹ́ sàràkà wọ́n ti wọ́n ti yà ń wéèrè wọ́n ti yí ọ lórí. ọ̀nà yìí ni ó sì ń lọ́rọ̀ wá. a àlejò úrù ó wá sí ìsìnkọ́ńdà bàbá sọ́tọ́ bọ̀rọ̀ débẹ̀ sẹ́yìn ọ̀fẹ́ ọ̀rọ̀ wọ́n ti sọ fún àlejò inú àná pé ìnẹ́kàlámẹ́dínlọ́rùn ó fẹ́ kéré lánàbí tí mo fẹ́ sọgbọ́rọ̀ yìí sí kí wọ́n ní àáfáà lù súnà náà àáfáà tó lóun gbé súnà dání tó lóun gbèrò dání kí ni wọ́n ń dàmọ́ rẹ̀ sí ìyànnì láwọn owó sí wa àwọn ọ̀fẹ́ ti sáájú eléyìn náà ti tó gbọ́mọ tó dùnú fún pé bẹ́ẹ̀ ti sọ́fánà ẹgbẹ̀rẹ̀ sọ́fánà alhamdulillah ní tó sọ́fánà ẹgbẹ̀rẹ̀ sọ́fánà alhamdulillah torí ẹ̀ ní rí kí wọ́n sọ lóun gbọ́dọ̀ bẹ́ẹ̀ sẹ́lẹ̀ kan láyé àfikún tó sọ̀rọ̀ ìní ìtàlákà ìlà bá dùn á lè àti náà bí sóyè ó dàbí ẹgbẹ́ òrìyẹ ti yí wọ́n ti sọ́mọ́ ẹbí nù à iná tó sọ ti wúlù náà fún yìí káàfà ọmọ wa bínú pé wọ́n ń pè ń ní wéèrè wọ́n lòun ò dáyàn mọ́ o mọ fámìlì mọ́ ẹ̀ẹ́dọ́gbọ́n gbọ́n fún náà sáà ní gbogbo ẹ̀ wọ́n wù sí ọ pé bí wọ́n ti máa ń wù sí i á dáadáa bọ́ àwòrìyá ìlà yóò sì tọ́. ọ̀rọ̀ ìní òṣèlú wa. bá tọ̀ mo wá ṣe ń dá yín lójú lónìí pé mo fi ọlọ́run ọba tó rán mi àlá tó dá yín tó dá mi tó sì rán mi sí yín mo fi ń jẹ́rìí báyìí lónìí. wọ́n ṣáájú Ọ̀pọ̀lọ́ ọba mi ṣẹ̀rí, mo sì ń fi yí ẹ̀yìn náà wá sí àdú. Ẹ̀gbọ́n,

Allah fakiduni jami'an gbogbo ń tẹ́ bá wà mọ̀ lágbára ẹ pápọ̀ lónìí ẹmọ wà nẹ́bí ọlọ́run ẹmọ wà wọn nẹ́bí ọlọ́run alayhi salatu wa salam Muhammad ó ní gbogbo ẹni tó bá bẹ̀rù ọlọ́run pátáyányá gbogbo nǹkan níwọ̀n sí ni ní ọmọ bẹ̀rù náà àmọ́ ẹni tọ́lọ̀ ọlọ́run ò bá kún lójú gbogbo nǹkan ní ọmọ ṣọ̀rùbá àtàtọ̀ ìdó yóò jìjì ara rẹ̀ ṣáàdù ara rẹ̀ yóò sì tún bá lẹ́rù so gbogbo ọ̀rọ̀ alẹ́bì yìí àkíyèsí ni lẹ́nu kọ̀ọ̀kan máa fi pe ara rẹ̀ ṣé bí mo sì ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ bí ṣe ń lọ yìí ǹjẹ́ òfin máa bọ́rọ̀ alẹ́bì mú báyìí ǹjọ́rọ̀ Òyìnbóni ìjẹ̀míyà gbogbo ní màá tó ń ṣe. Àpapọ̀ oyin ẹ̀pà wọ́pọ̀ ẹ̀jẹ̀ mi wò. Ẹ̀pà wọ́pọ̀ ẹ̀sà sí mi. Àtẹ̀yìn àtò sáyé ẹ̀pà wọ́pọ̀ lónìí ẹ̀tíra ìlú wò kí ìlú ni ẹ̀dẹ́ ti burúkú pẹ̀lú mi. Màá tó ń ni bìzọ́ ìlú jámọ́ sí alimọ̀júrù alimọ̀kásàrà zọ́ọ̀ tó gba kẹsàrà ìtumọ̀ rẹ̀ látúndìrú ní ẹmọ́ sọ̀bíjọ̀ ẹmọ́ jẹ́jọ́lá ẹ̀rọ̀gbọ́ látúndìrú ní ẹmọ́ jẹ́jọ́lá wọ́n ولكلوني ملقعكم فلمعكم ليشرك بما لا به فليقتل فإن تقتلوني فإن تقتلوني وقتلوني فلمعكم ليشرك بما لا به فليقتل bẹ́ẹ̀ bá pa mí lẹ́yà pa mí nítorí gbúdúgbínú. فإن تقتلوني ó ní bẹ́ẹ̀ bá pa mí ẹ̀ta mí. wàtúlù ní ìbáláwo àwọn yóò ti ní kẹ́kẹ́ máa láàyè fi pàtẹ́lẹ́pàtẹ́. ìgbẹ̀rúgbẹ̀ ẹ̀ pa ní òní hmm. sọ pé ìmọ̀ sòdodo ìgbẹ̀rúgbẹ̀ ẹ̀ yọ nípò òní pé ìmọ̀ sòdodo ìgbẹ̀rúgbẹ́ tàgbàrà lọ́wọ́ mi ò ní pé mọ́sò dúdú. Ìyọ̀n ṣe ń kàrí ìrànlá ìrí sí ìgbàlẹ̀

Èmi ń tèmi àtòrìṣà àtẹ̀yìn olóòṣà ìmí ò ní gbà ń ṣàtìlẹ́yìn láyé láyé. Wà á mẹ́sùn mi láì lẹ́bí ìwà gáàlù. Gbọ́nà fẹ́ káwọn náà sọnù. Bàríṣù ìlẹ̀lùfà ṣáàyè. Bàríṣù ìlẹ̀lùfà ṣáàyè. Ìyàwó ìwò lè máa. Bàríṣù ìlẹ̀lùfà ṣáàyè. بعيد من الفاجع في اليوم كلها وآمنت بالله الذي هو غالب Ìgbòwò ó wíbẹ̀ pé lónìí ní ti ń jẹ́ wàkíwà àtọwọ́ ẹ̀bọ́lẹ̀. Ìdí ń àgàbàǹgebè àtọwọ́ ẹ̀bọ́lẹ̀. Èmi ní mò ń ta tẹ́tẹ́ tọ́pọ̀ ní ta tẹ́tẹ́ mọ́. Nígbàtọ̀ wọ́n ti ń ta kí lọ rí níbẹ̀. Èmi ní ọlọ́run kò lè ha. Àṣẹ nítorí mọ́ọ̀bà tòsí kí ló bá pa ọ́ náà lọ sí ìta. wà á bá túnbí láì lẹ́lí wà gáàlíwò wà á bá túnbí láì lẹ́lí wà gáàlíwò. ìwọ tó ń ta tẹ́tẹ́ torí kọ́ bá àtòsí òsì náà ní ta ọ̀ kọ́nà ẹni tó ń yáwó ta ẹ̀rọ ẹ̀gbọ́ ẹni tí ń yáwó ta tẹ́tẹ́ tí ò tí ìmọ̀ kó sì bẹ̀rẹ̀ ó yáwó ta lánàá ó yáwó ta nígbẹ̀ta náà لا تجبوا بما أذبت وإن رديت بكي حسبك الله ẹ jẹ́ ká gbà fọ́lọ́run ẹ jẹ́ ká dúró tọ́lọ́run ẹ jẹ́ ká yọ́nú sí ní tó bá pinnu wa wàláhi wàtàláhi àrídìkú mọ̀kàsúwùmù yáàtì ní mọ̀ yẹ́sí àwọn ọmọ ìyá kùn. bọ́ ọ bá wàhálà tọ́ tọ́ fìtínà rí kọjá ń tà kọmọ́ gbogbo ọgbọ́n tó bá lè dá sọ́rọ̀ ara rẹ ò ní kọjá bá ti lọ́nìí ma kódà gọ̀ bó ti wù ó lè gọ̀ tó ń bá sọ pé yóò ní yóò ní àbẹ́ ẹ̀rọ ń kọ́lé ẹ̀ sì gbọ́n ń ẹ̀rí ẹni tó já sí pé olódo ní ọgbọ̀n táàtì nínú kíláàsì olóyà mìíràn ní àlónìí tọ́wọ́ ajá sí pé àwọn fọ́ kíláàsì nínú kíláàsì àwọn oníwọ̀n ràn wọ́n lọ́wọ́ ẹni tó bá gbà fún nínú wọn tó yíra rẹ̀ sólódò nínú àlọ́wà ọ̀ tètè gbà ìwé ọlọ́run pé fún wọn owó ọlọ́run pé fún òun nínú òdodo ni ẹyá ṣe fojú ẹ̀mí ẹ wálẹ̀ bá a ti jọ wà ní kíláàsì tàbí ọ̀sẹ̀ kọ́ọ̀sì náà ẹni tí ó di professor ń nínú wa ẹni tí ó di businessman ń nínú wa ẹni tí ó di olóṣèlú ń nínú wa ẹni tí ó di gọ́ọ̀nà tó di mítà tó di sẹ́ńtọ̀ gbogbo ń nínú wa ẹni tí ó sì ní di kankan náà wa àmọ́ àásìkí ni a tọ́jú ẹ̀mí wa kalẹ̀ ẹni ọlọ́run bá ní kó di nǹkan kó tọ́jú ẹ̀mí rẹ̀ kalẹ̀ pé yẹ ọgbọ́n mi kó agbára mi kọ́ yóò máa wò pé àwọn àtàwọn kíláàsì abẹ́dá ní ọmọ bọ́ọ̀sì abẹ́dá ní excellent abẹ́dá onímọ̀ ń kẹ́rìtì gbogbo ẹ̀ máa kó gbogbo kẹ́rìtì mi tó ti yọ ńgbà tó ń náà wà ń bẹ̀ wọn tó ti yẹ ti tiẹ̀ náà dé first class bàbá kẹ́rìtì tó yẹ wọ́n kẹ́rìtì tiẹ̀ sápò wá gbà bá dúpẹ́ tọ́wọ́ bá dúpẹ́ tọ́wọ́ mú orí tọ́wọ́ ṣogun lórí ìwọ́n ó gbádùn ìwọ́n náà lè tara rẹ̀ dídé ní first rẹ̀ wọn ìlọ́wọ́ àwọn ọba máa mẹ́tẹ́ first rẹ̀ lọ inshallah so now. fọ̀kìlú ní jẹ́mi àrùn tó ń mara إني توكلت على الله ربي وربكم ما من دابة إلا هو آخذ عاصيتها إن ربي على صراط مستقيم ó ní ní tawakkaltu ala ọlọ́run ọba mi lè ní ṣégin mo gbára lé ajá sí pé gbogbo ẹni tó bá ti gbára lọ́lọ́run nítòótọ́ onídà ti bẹ̀rù mọ́ Ànábì sallallahu alaihi سبعون ألفا يدخل, يدخل, يدخل من أمتي يدخل الجنة من أمتي سبعون ألفا بغير حساب 70,000 ní sàbúrún àlùfù lédè lárúbáwá àmúdà gẹ́gẹ́ bí ìgbà tá a máa bá a máa bá àti wọn dásà lédè lédè Yorùbá kó ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀ta láàrẹ ẹgbẹ̀rún mẹ́wàá rẹ ẹgbẹ̀ta láàrin òkú bẹ̀ tí wọ́n ẹgbẹ̀ta láàrin òkú bẹ̀ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tí wọlé kàn tó ìtumọ̀ ẹgbẹ̀ta láàrin ẹgbẹ̀ta láàrin tó bá lò bá ń kì í ṣe pé ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàlá kan rárá bẹ́ẹ̀ tí wọlé pọ̀ tó bẹ́ẹ̀ náà lárúbá náà ní èdè yẹn pé sàbùrọ́nà àlìfẹ́ 70,000 tó bá lò 70,000 kì í ṣe 70,000 máa ń gbé ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún yóò mọ wọ àlìjẹ́sẹ̀ nínú ìjọ mi ìjọba ìsáà tọ́lọ̀ wọn ní yẹsẹ̀ wọn o tọ́lọ̀ wọn ní béèrè ìsinmi ayé wọn lọ́wọ́ ẹ sáà máa lọ ẹ ti dé alàmọ̀sá aláwọ̀ bàkàbà ẹ máa lọ àlẹ́dẹ́nà ẹ máa lọ àlẹ́dẹ́nà mọ́ni fún mi ya Rasulullah wọ́n àwọn òní ọkọ̀ burúkú kan láwọn á àwọn táwọn yẹn wọ́n èyí kọ̀kọ̀kọ́fọ́ ọ̀dá ẹ̀kọ́ ẹ̀rùn wọn ò mọ̀ kóso kan ń bẹ àjẹ́ kan ń bẹ tí sẹ́rù bá ní ìbìlẹ̀ tàbí ti fáyẹ̀ no wọ́lá ẹ̀kọ́ta wọn alẹ́kẹ̀wà ò gẹ́rù màálùm ṣáàlá yàní amúrùn so ìkẹwà lọ́dọ̀ àwọn lárúbáwá oko nígbà náà tán bá ní egbò lára tí wọ́n tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ tọ́jú rẹ̀ tí ò jiná wọ́n wá ti rin ńlá irin irin tí wọ́n ti bọ́ná yóò wá pán wọ́n wá gbé eléègbò yẹn ẹ̀wọ̀n bí ó sì rí yóò sì sàn ànábì ànábì fẹ́ ṣe àdísì kọ̀ọ̀kan àwọn tí wọn ò ṣe bẹ́ẹ̀ tọ́jú ara wọn tí wọn ò lo mẹ́tọ̀dù yẹn tọ́jú egbò ara wọn olùwà ní alára bí yẹn tàwa pàlú kò sí tó lè bá wọn láyé ọlọ́ọ̀bá wọn ni wọ́n ń gbé ni wọ́n dòó tì so ìyálọ́jà nísìn odó tọ́lọ́wọ́ bá máa tẹ́nì kan ti gbé gbàsọ̀ sí ilé ìjọba ìlú kó mọ sáré kiri àwọn ohun àjẹ fáfáfá ó jẹ lówó ń tún jẹ lára bàbá lọ́jà náà òun náà òun náà odó tọ́lọ́wọ́ bá máa tó ṣe nísìn nígbà tó bá gbá gbá gbá gbá gbá lọ́jọ́ bá tán gbá wọ́n bá ti bá rẹ̀ rán tó ṣe nísìn wọ́n ní ìyà tẹ́lẹ̀ kan ìyàwó tó yà àfàdápapọ̀ ikún lọ àdìyàmọ́yà ọmọ àfàdápapọ̀ ikún lọ àdátúnsọnù torí kọ́ bà ṣẹ́kí ni kọ́ bà tòsì ìbẹ̀rù kí ni wọ́n tòsì ìbẹ̀rù kẹ́ni tó jókòó sí ni wọ́n gbà kọ́ sọ́wọ́ àmì wọ́n kú fẹ̀sán agbára lórí ẹ̀yìn tí tàǹgá gbà kó níwájú ẹ̀ tàlọ́wọ́ sọ́tì ìbá ti wá dúró tọ́lọ́wọ́ ọba rẹ̀ yóò sì mọ̀ maintain life rẹ̀ yóò sì mọ̀ maintain status rẹ̀

إن ربي على صراط مستقيم من دابة إلا على الله إلا هو آخذ بناصيتها آية وما من دابة وما من دابة في الأرض ولا في السماء إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين. Ayà yìí méjì ni wọ́n fẹ́ ká ṣe mọ̀kọ́rọ̀ láàrin ẹ̀ díẹ̀. Olúwa sọ ní bíbà yìí pé mọ́rí ń dá bàtín, kò sí dábà kan. Ìlà wa fílù ń bí náà sí ẹ̀dìnà. Ìlà ń pè ní dábà, kúlù máa yà àdà wọ́jì àrùbí. Àyíbàbá, gbogbo tí ń bá ń tí ń mú lórí ilẹ̀ yìí lórí ilẹ̀ táàrin yìí ní jẹgàbà àti èèyàn ní àtẹran ní àtọ́wé mọ́ kòkòrò tá àfojú rí ti kódà tó mọ́ ìdín dáàbà olúwa ní wàmọ́ mi dáàbà kò wá sí dáàbà kan lórí ilẹ̀ yìí illa huwa akhidun bi nasiyatiha àfikọ́já sí pé èmi ọlọ́run àlejòwúdù náà àfikọ́já sí ọlọ́run wọn bá ní ó wà ákẹ́sùn bí náà kíákíá òun ló ní remote control rẹ̀ lọ́wọ́. ẹ̀rọ àwọn níbi àyà tó ṣáájú ó ní mọ́ ní dábàtí fi àrùbí wàlá fi sàmà wọ́n dáwà tó ti àjì náà wọ́n ní dáwà tó ti àjì ìlà ó wà áàrùn ìlà láàrin ìdìdòkúwà kò sí dábà kan tí ń lọ lórí ilẹ̀ yìí tí ń tẹ̀ lórí ilẹ̀ yìí àti kọjá sí pé òun ọlọ́run ọba lòun ní ìpèsè ìjẹ ìmú rẹ̀ ẹmọ gbọ́ náà ṣe àyà méjèèjì yìí wọ́n yà lọ́run sàkọ́rọ̀ ọ̀sọ̀ láà polúkú tá lùmí ó mọ ibi tí ń gbé ó sì mọ ibi tó sọ oúnjẹ rẹ̀ tuntun tó sì wá yóò wà délẹ̀ àyà méjèèjì yìí olúwa ń sọ̀rọ̀ wípé kò sí dábà náà èmi ni mò ń bọ̀ eléyìí wọn ni wọ́n kò wá sí náà ó lè kọ́ mú mi lọ́wọ́. Ìlà huwa ákìlùm bílá síyàbílá. Gbogbo ẹ̀ gbogbo gbogbo gbogbo wọn pátápátá àṣẹ remote control wọn ó wà lọ́wọ́ mi tí mo gbà mú báyìí. Èmi ni mò ń control rẹ̀. So méjèèjì yìí ń túmọ̀ sí wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè bọ́ láyé láyé. Ọmọ ẹ̀dẹ́ ènìyàn sì lè gbọ́n gbọ́n gbọ́n gbọ́n kó gbọ́n kọjá sí ara rẹ̀. Ọ̀nà ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè lágbára títí títí ó wá lágbára dípò wípé yóò máa wá dàbára lámọ̀rí ayé ara rẹ̀ yàtọ̀ sí bọ́lọ̀ tó bá tó. ومن دابة في الأرض إلا على الله رزقها وما من دابة إلا هو آخذ àwọn àfa wa ní آخذ بناصيتها níbi báyìí ìyẹn àfikún dájú tó ní ọlọ́run ọba ni mò ń kọ̀ǹtúrò ìṣẹ̀mí ayé rẹ̀ eléyìí làwọn àwọn ọ̀rẹ́ ajá sí wípé áàkì tó ẹni yapọ̀ ọlọ́run bá náà bẹ́ẹ̀ ni ọlọ́run náà ló jẹ́ mi ní bẹ́ẹ̀ ni àṣẹ́ni tí yapọ̀ ọlọ́run ẹni mú tí tí ti jìnà ní lábẹ́lẹ́ tí ń ṣe ní ọlọ́run náà ní gbogbo ọlọ́run ló ní Aláwọn kan ń bẹ nínú àwọn tó là pẹ̀lú Núhà, wọ́n ti là wọ́n ti kọ́ nínú ìyà àti Núhà, ṣùgbọ́n wọn ò kọ́ nínú ìyà. Torípa àti dá ìyàmú wọn ni ọlọ́mọ kọ́ ìyàmú wa. Àṣìṣàyé àti kọ́ má fi ẹni tí ń mú tí tí ń rìn tí ń já sí kọ́tà kó fi ṣe yẹ ọ̀dọ̀ ọlọ́run ọba ní kí n wà remote control gbogbo wa wà àwa kọ́ la fẹ́ lóra wa sí títà lóra wa sí ọlọ́run ṣe ní ọlọ́run nílò wa àwọn ajáde ní wà sí nísìnyí ara ẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kìí ṣe ọlọ́run ó ti mú ti yóò nínú ọ̀rọ̀ dáná ó ti sọ يا أيها الذين آمنوا لا يسخر من قوم عسى أن يكونوا خيرا منهم gbólóhùn yìí ó yẹ kó máa rìn nínú ara wa bí ẹ̀jẹ̀ àti oríṣẹ́ nínú ara wa fún wọn ẹ̀nà wa ẹ̀dá kan ẹnu rẹ̀ ò gbá kó ọ̀nà máa dẹ́nà ẹ̀dá kan ẹnu rẹ̀ ò gbá kó ọmọ náà ìdí rẹ̀ á ní wípé ìtumọ̀ ilé yìí ní wípé gbogbo wa máa ṣe jókòó yìí ìjókòó wa níbi yìí àṣíká tó mọ́ ẹgbẹ́ ọlọ́run látọ̀ mọ́sá àtẹ́wọ́ gbà lọ́wọ́ wa ọ̀dọ́kùn ọlọ́run yọ́nú sí o gbà ní ìbádà fún wa o kò dí ìtọ́ ṣe fáàrí sọ́lọ́run lẹ́nu fún ma fọ́ sọ́yà ọlọ́run wé wa lílá ọlọ́run yóò wá sọ pé tí wá dọ́dọ̀ rẹ̀ ti mọ́ wọn lọ́run ma ní ọlọ́run ṣe ń pè wàláhí wàtàláhí àmà sọ ìgbọ́dọ̀ pèrè lórí kí ní ìgbọ́dọ̀ ó wà lórí èmi ọlọ́run mọ̀ yọ́lọ́ tí mo ti fi lélẹ̀ tí mo ti fi nílẹ̀ táàntí mo lórí káàkiri káwọn adọ́bọ̀ ọlọ́run ọlọ́run wá sọ pé ìlú tó wá kù ní olágbájá ó dábàá rẹ̀ mọ́ lọ́nu náà wọ́n ní ọlọ́run ẹ̀ṣẹ̀ ń ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọ̀nà fẹ́ mọ́ lọ sálẹ̀ jẹ́ náà ànábì ọlọ́ tọ́lọ̀ ní mo ti forí dì ọ́ àgọ́ọ̀gọ́ tọ́lọ̀ ní mo ti forí dì ọ́ wà láì kò fọwọ́ sọ̀yà bá àwọn ìyàwó ànábì wọn ní wà ànábì àá ewu lọ tó wáyé lóta yẹn lóta tí gbogbo ẹ̀ṣẹ̀ wá wú yìí ṣé bọ́lá mo ti dì ọ́ ó ní wà lámú àfún àbúzá ìṣàkóra ni tí wà láì kò sí fọ́kọ́ jọ rẹ lójú ni ó ríra rẹ wá ẹ́ ìjọra ẹni lójú olóṣèlú ló kó bá ṣe ìtàn ìjọra ẹni lójú ló kó bá balánù búnú bọ̀wọ́rá àfáà nínú bá ní Israel àfáà gidi gan hán wọ́n ní tó bá fẹ́ kọ́ wọn ní tó bá fẹ́ kọ́ wọn tó yóò gún stẹ́ẹ̀pù àwọn sẹ́ẹ̀tì aládìsí ó wà àwọn sẹ́ẹ̀tì oní tààrí ó wà àwọn sẹ́ẹ̀tì oní tẹ̀sílì ó wà àwọn sẹ́ẹ̀tì oní lábúlọ́gbọ̀ ó wà wọ́n ní dọ́kan wọ́n ń kọ́ wọn tó lọ bá wọn wọ́n ń kọ́ wọn tó lọ bá wọn á bí léèrè pé ẹ̀yàkùn àti ìgbésí wà yìí ìjọ́nà àwọn olùwà àwa ti kọjá ìjọ́nà lè bínú sí àwọn tó ti àwa ti kọjá ilé kọjá ẹ̀dá kan gbogbo kò wọlé wà ẹ̀mọ́ ìdè kọjá lẹ́nu wọn láíláí àkókò kọjá títí kọjá òun adé ló máa kọjá rẹ̀ afárá sí wọ́n ní bí akọ ajá kan ṣe ń bọ̀ lójijì wọn ló ti wá ó kàn làgàràràrà tó ti lùkùn lọ́ba àfà ló bá tọ̀ sí náà. وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلحث أو تبع lóòótọ́ ni a fún nímọ̀ ìmọ̀ bí yékéyéké ṣùgbọ́n ìtàbà àwà ó tẹ̀lé fẹ́ẹ̀nú ó fi ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ̀ ó gbàgbé ọ̀rọ̀ ọlọ́run pé ọlọ́run ní àṣẹ lórí ẹnikẹ́ni láti sọ ẹnikẹ́ni wọ́n ní kò ṣẹ́kù déédé ibi tó lè gba mọ́ọ́dí òlàsáre ìdèdé ibi tó lè gba ọwọ́ rẹ̀ báyìí ní ojú sánmọ̀ àbí lórí ilẹ̀ tí àṣẹ ìkáàní ò ti fi jọ́sìn fọ́lọ́n gbogbo ohun tó kù kò tó báyìí kò lè fẹ̀ tó báyìí distance tí àṣẹ ìkáàní ò ti forí fẹ̀rẹ̀ tó ti sin náà kò lè fẹ̀ ó padà sí kí ni ó padà sórí burúkú látara kí ni àwọn nọ́ọ̀sì rẹ̀ ìjà ọ̀gbọ̀n ìmọ̀ àti ìbílẹ̀ọ̀sì orí ààrẹ òjọra rẹ̀ lójú ọmọdé àjọra wa lójú àwọn àfà ọlọ́mọdé àjọra wa lójú àwọn ọlọ́mọ bòjẹ ọlọ́mọdé àjọra wa lójú ẹ̀bùn ọlọ́run yóò wíwì ìmọ̀ sọ nínú ni mo yáyí mo yáyí ó sọ̀yàn mo mọ̀wé mo mọ̀wé ó sọ̀yàn mọ́lọ́wọ́ ó sọ̀yànà mọ́gbọ́n ó sọ̀yànà wà láì gbogbo tí yóò rí ọlọ́run nípa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run gbogbo náà sẹ́lẹ̀ pàpá ọlọ́run fún bàbá rẹ̀ olúwa ó ní òun lòun ní òun lòun ní àásó that is this àásó kò sẹ́ni tí wọ́n gbà nínú ní irun mú ibi irun àwọn onírun yẹn àárín ọ̀tẹ́lẹgbámú àwọn aláwọ̀ funfun àwọn onírun yẹn àwọn obìnrin tí wọ́n bá ti lè gbá ìtànkè ní aṣọ orí mú ọtí já gbogbo agbára látọ́ fún oníkà ti sì mọ́ olúwa ní bẹ́ẹ̀ lọ́mọ adáwọn ti wà lọ́wọ́ ohun tí mo dì í mú ibi tó bá wù mí mo lè darí ẹ̀ sí ẹni tó wọn bá darí rẹ̀ síbi tó ti jẹ ìyá ọlọ́run àbá wo bí mọ̀lẹ́kà bá sọ̀kalẹ̀ kò ní gbọ́ ńlọrọ̀ àwọn ẹni ìparun tó ń parun ọlọ́mọkà fọnù wọn. Inna rabbi ala siratin mustaqim. Àbá kan wá ní ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé máa ní dáàbà tí ní ilá wà áàkìdún iná ìyájìá ó ní kò sí ẹ̀dá ọlọ́run ọba kan nínú ẹ̀dá ọlọ́run àti kó dájú pé èmi ọlọ́run ó gbà á mú ìgbámú méjì wá ni bá a ti ṣe ń sọ ìgbámú pé kó sọnù àti ìgbámú kí ni kó mọ̀nà ìgbámú ẹlẹ́ẹ̀kejì náà tó wá ní pé ó wá ní ìgbámú ni pé ọlọ́run agbáàyàn mú bí ìgbà tí bàbá bá gbá ọmọ rẹ̀ tó fẹ́ràn tó bá gbá àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kò bá sì máa ṣe báyìí. ìyìn tí yóò fi ìyìn tí ọmọ yẹn ó fi máa rí ọ̀nà bàbá yẹn bàbá yẹn wà tó máa máa sọ́ sí létí kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ní bọ́ọ̀lù wọn ṣe ṣe fún gbogbo ẹ̀ fẹ́ràn nù. yàní fàyọlá kanilẹ̀ mọ́mi àtàyàkú níláwù ashfaq mìnàlìwà àládì mìnàlìwà àlídì lìwà àládì bí bàbá ṣe máa fẹ́ràn ọmọ tí ó mọ sọ̀rọ̀ tí ó fi là tí ó fi yeye tí ó fi láti orí fún ó ní bẹ́ẹ̀ ọlọ́run wa máa ṣe pẹ̀lú mùmí ní ó ní ìtumọ̀ áàfìdó ń bìnà tìyàtìyà náà ó ní àmọ́ ọ̀rí ló ti bá kéde rí mú ó ní òkè bá kéde rí mú ẹgbẹ́ ní ọ̀run ló máa gbàgbà tàbí ọ̀rọ̀ máa gbàgbà kí lọ kí ní jọ lójú kí kí lọ jọ kí lọ rúkọ ọjà wọn kí lọ rúkọ ọjà náà àbẹ́ta wọn lọ́wọ́ àwọn mẹ́fì kí lọ rúkọ ọjà wọn náà wọn ní bọ́ọ̀lù sọ̀kan bí ó ti gbá kéde rí mú ọlọ́mọgbà wọn náà

náà ẹja rọra ìtàdé yìí fáyín tàwà lọ. ربي إن ربي على كل شيء حفيظ. wọ́n ti fa ìntawàláwó ìyẹn ló mú lónú kó mẹ́ tawàláwó náà ìyẹn ló mú kú ò kìí ṣe tawàláwó kìí ṣe fíìlì mọ́dárẹ̀ تولونا في المضارع المخاطب من أفعال الخمسة إن تولوا ẹ̀yin yìí tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ وقد أبلغتكم ما أرسلت به إليكم قل المرتدس يرون ترى نعم ويستخلف ربي قوما غيركم wọ́lá tẹ̀lúrúnà wọ́lá tẹ̀lúrúnà wọ́n ṣe ìhà. Èmi ti jẹ́ iṣẹ́ tá a rán yín sí ní wọ́n àdàrọ̀ sórí ilẹ̀ ìbàlá. Ìtọ́lọ́run ni mo ti jẹ́ kò sí lè jẹ́mí ìyà lórí jẹ̀ mọ́. Ẹnu tó kù ni pé Ọlọ́run tó pààrọ̀ yín yóò kàn fẹ́ lòmí yóò kàn pa ẹni rún ọlọ́run pààrọ̀ rún. Ìjọ húrù húrù ní sọpọ̀ ìrọ̀lú ọlọ́run kàn ṣe kí ni yóò kàn pààrọ̀ ẹ̀yìn yóò fẹ́ lòmí ìrọ́pò yín. Wàlá tẹ́lú tẹ́ ẹ bá wù nísìnyí yóò kangara yín kó nílẹ̀ yóò sì máa mí wá. Ìyàrá ìyẹ́sà ìyẹ́sà yòdè ìbùkún. Ìyẹ́sà yòdè ìbùkún wá ẹ̀sà ìbùkún tó bá ń bí láyé mi, ó ní tó bá wù èmi ọlọ́run ni. Ìmú yín kò lórí ilẹ̀ ìmúkúrò wá pólísì méjì gbogbo ẹni tó ní tí ìṣẹ̀fìnlẹ̀ ìṣẹ̀fìnlẹ̀ olúwa sọ ilé àṣà tó bá wù mí ní yúṣe ní gbogbo ìgbà owó ọwọ́ rẹ̀ dànù bá ti gbẹ́fẹ́ lómi tí ó jọ lórí iye tó mọ̀ pẹ́ẹ́dú èyí àṣà tó bá wù mí ọlọ́run ni máa gba ipò lọ́wọ́ ọwọ́ tó fi ipò sí fúlẹ́ńdé fúlẹ́ńdé ń lọ́tọ́ sí dákùjákù

ọlọ́run bá kágára àwọn kò ní àwọn sì yẹ ẹja sọ ọlọ́run àlẹ́bí àlẹ́bí sọ̀tọ́ta àlọ́ sẹ́lá ó ní sọ tó bá dé fún ọlọ́run yẹn rí rẹ fún fàyẹ̀dẹ̀ owó láwọn sẹ́tì aláwọ̀ kò sẹ́ẹ̀nì kankan tó lè mú ọlọ́run ti pàṣẹ tó ń fẹ́ ní ọ sọ ìdájà áwùtà fàkíní fàájìm tó bá fẹ́ bí ọlọ́run sọ tó ń fẹ́ fọlọ́run àwọn wọ̀nyí náà ń tàkóbá wa àwọn náà ń fi bí pa wá owó sẹ́ẹ̀nì kan ń gbà lóṣù àwọn analyst àwọn tó wọ́n ń ṣe àwọn statistics àwọn àwọn wọ́n sọ iye ọmọ nàìjíríà tó lè máa gba minimum wage látara owó ẹ̀nìkan ṣẹ́rọ́ ni tàwọn tó jẹ́ ti rẹ́ẹ̀kù tó kéré jù wọ́n ń sọ bí pé nínú owó oṣù ẹnìkan wọn a lè san oṣù 400 èèyàn tí ó wájú bẹ́ẹ̀ lọ nínú owó sẹ́nitọ̀ a lè máa sanwó ẹnìkan àwọn tí ń lọ bí 500 èèyàn lórí minimum wage ó sì gbà lóṣù lóṣù bẹ́ẹ̀ wọn wá ní ipa kankan lára nínú nínú sẹ̀mí ayé ẹni kankan sẹ́yìn ọ̀pọ̀ fún pàṣẹ bọ́lọ́run ọlọ́run wo àwọn wọ̀nyí wọ́n ń dayé láàmú bá bá bá pààrọ̀ wọn fẹ́mi ré pààrọ̀ wọn wọ̀lùbáríkà òṣèlú àmúdánà fáwọn aláàánú pààrọ̀ wọn ẹni tó fẹ́ sàánú òtún tó sàánú sẹ́yìn ọ̀làmúnà wọlé lè máa fún náà fọ́nà àdìjọ́lá olólórí àwọn òláàánú ń ṣe ẹni tó wá lóun fẹ́ ṣàánú tó mìíràn ní ṣàánú mọ̀nà ìlẹ̀kẹ́ mọ́tàdé àbín òtúlùm bá dàda ìtàdẹ̀yìn àtàkùnlá àbín tẹ́ bá lọ rí tí wọ́n máa kọ orí ọlọ́run tó wọ́n ní fẹ́ kó fi ọmọ ìdẹ́yìn lọ́wọ́ àwọn olùkọjá àlà àwọn ẹlẹ́ṣẹ̀ ẹ́ẹ̀rí pé gbogbo òun yóò sára wọn àbí wọ́n wà lọ gba olórin wọ́n wà wá àwọn ọmọ ọ̀dà 18 lórí àwọn àwájú ní owó mọ̀ sáde ní àmìín wọn ò sí mọ̀kọjá làbí wọ́n sì mọ̀ mú tí yóò bá kútán tó ti ẹ̀yìn sí wọn ò sì wáyé láàánú ọmọ ìlú ènìyàn lọ́wọ́ olúwa wá parí rẹ̀ pé tẹ́ wá lọ sí ìdí yóò ṣe àpọ̀ dáadáa lẹ́bí wọn. Tẹ́ ẹ bá lọ tíìsì wọn dáadáa, ẹ rí i pé kì í ṣe àtọ̀ àtọ̀ àtọ̀ tó tọ́ lẹ́bí wọn. Ọlọ́run bá dẹ̀kẹ́ ọlọ́kọ́ dẹ́kun Ó ní ọlọ́run ọba ó tó lágbára àti pààrọ̀ yìí. Inna rabbi ala kulli shay'in hafiz. Gbogbo ń tẹ̀sí pátápátá ọlọ́run mú ní tọrọ ọmọ ìṣòro ọkọ̀ dáná ọlọ́run. Wà lámọ́ já àwọn ọ̀nà. Àjà àwùrà ẹ̀jẹ̀ iná wúlà wọn lẹ́ni náà ìgbà tí àkókò tó àkókò kí àkókò pánú àkókò tá a fẹ́ pamọ́rún nígbà tó tó yẹn pé nígbà tí ń tá a fẹ́ fi pa àwọn ẹ̀dọ̀ wúlùrún tó dé ríru àfihàn atẹ́gùn àgàn atẹ́gùn tó mọ ṣẹ́jú olúwa ní gbogbo ní àwọn ọ̀tá ọlọ́run tí wọn ò gbọ́ ti búdù gbogbo wọn la parun láti bẹ̀rẹ̀ dópin wọ́n nà jẹ́ iná hù a sì la húdù wọ́n dà ní iná àwọn ọlọ́run àwọn. àti gbogbo àwọn tí wọ́n gbà fún olúwa ní àlá àtàwọn tí wọ́n tẹ̀lé. Kò sí ní tó jẹ́ kí wọ́n jẹ́ olùtẹ̀lé tọ́lọ́run ju pé àánú àwọn ọlọ́run lé wọn bá lọ afàánú wa lé wọn bá àtàánú wọn a ní fún ó tẹ̀lé lórí ilé àwọn náà sórí ilé. wàlẹ̀jẹ́ iná ọ̀hún ní àlá nínú ọ̀rẹ́. ọlọ́run ní ọlọ́run fún ni ìyà burúkú jẹ́ kí wọ́n bá wọn náà. وتلك عائد جحدوا بآيات olúwa ní wàsíkà àádùn ìwọ Muhammad ìtàn ti húdù àtàwọn ìran ádítà náà sí ìlọsíbọ̀mù jáàdù ní ayá wọ́n takó gbogbo ọ̀tánà bí wọ́n sọ fún wọn wà á sọ ohun súlàmù wọ́n sì yapa àwọn ànẹ́bì àwọn òjíṣẹ́ tánà tí wọ́n ẹgbẹ́rẹ̀ ásà olùsìláwò ìránṣẹ́ mẹ́rin láwọn sí ìran wùrù ìran hajji òjíṣẹ́ mẹ́rin láwọn sí wọn ẹ̀yọ̀ ọ̀kan náà ní tààlà rán sí wọn úrù ara úrù olúwa ní ara úrù sínà hajji ẹ̀yọ̀ ọ̀kan ló pè àmọ́ ó ní níbi yìí ásà olùsìláwò wọ́n ya pa àwọn òjíṣẹ́ tààrán sí wọn àgbàgbé àwọn òjíṣẹ́ mẹ́rin láwọn sí wọn òjíṣẹ́ kan sì lọ́rùn pè in túmọ̀ sí wípé gbogbo ẹni tó bá ti yapa òjíṣẹ́ kan ó ti yapa gbogbo òjíṣẹ́ yòókù láàmú farókù bẹ́ẹ̀ náà àdé nínú rẹ̀. láàmú farókù bẹ́ẹ̀ náà àdé nínú rẹ̀. ìtumọ̀ rẹ̀ nù òjíṣẹ́ kan tó bá ti lè yapa rẹ̀ ó ti yapa gbogbo òjíṣẹ́ yòókù àfáà lùsùn náà kan àfàjàfàjà kan ará ojú wọn jálẹ̀ àtàfà àtọ̀rọ̀ kọ́ ń fẹ́ràn náà náà náà ọ̀ fẹ́ràn ọ̀ràn rárá nígbàtọ̀ náà bá jẹ́ nílé náà àwọn tó sáyà àkókò náà kí sọ́nà ọ̀nà wọ́n tẹ̀lé wà ó sì bì wú. ọ̀sìn fi hàlì ní torí aláàlá wọ́n yóò máa ń fi àmà àìnà àlà ń kápá ọ̀rọ̀ báwọn aláàbò dàmì láti lọ́kọ̀ òyìnbó lẹ́. olùwà ni ó ti bì wú sí àdìrí dúnìyà láàmú gbogbo ààyè tí àwọn kèèṣèrí àwọn ọ̀tá ọlọ́run bá ti wá ń dé nìbínú ọlọ́run ti máa bá wọn

àti gbogbo àwọn tó bá rí lẹ̀ gbogbo àwọn tó máa ń fìyà jẹ àwọn ẹrú ọlọ́run gbogbo àwọn tó máa ń fìyà jẹ àwọn ẹrú ọlọ́run ìgbésẹ̀ sí ọlọ́run ní wọn bá wọn. Ah. eléyìí ní ta tó nínú ọ̀rọ̀ yìí ibi tá ti dúró ní ṣùgbọ́n ẹ̀kọ́ là lẹni tó bá إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يغفركم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. Àlejò sọ fẹ́rẹ̀ kọ̀ọ̀kan wa òun ni kẹ́ ẹ tẹ̀lé o tẹ́ ẹ bá ilé ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó fẹ́ràn yín yóò kórè ẹ̀ṣẹ̀ níbi ọlọ́run tàkà wá pẹ̀lú tí ọlọ́run fẹ́ràn اللهم نجينا مع نجين ولا تهلكنا مع الهالكين اللهم نجينا مع نجين ولا تهلكنا مع الهالكين سبحانك اللهم وبحمدك نشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين